bayna yaday al-musalli ohun tí a fi bẹ̀rẹ̀ dárúsù wa lónìí òun ni nípa kí ni ṣẹ̀ríà ìlànà ṣẹ̀ríà Islam nípa bẹ́yẹn bá ń kírun ìgbà wo lèèyàn ní ẹ̀tọ́ àti ìgbà wájú ẹni tí ń kírun kọjá ìgbà wo ni ó jẹ́ èèwọ̀ fún yàn kó gbà wájú ẹni tí ń kírun kó kọjá. gbogbo eléyìí ni ọ̀rọ̀ tí ó wà nù báàbù yìí báàbù mọ̀rúurí bayna yá dé musalli ká gbọ́ mọ́tìnú hadithi náà. عن أبي جهيم عبد الله بن الحارث بن الصمة رسول الله صلى الله عليه وسلم لو يعلم المرء بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه قال أبو, قال أبو النضر لا أدري قال أربعين يوما أو شهر أو سنة عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول, رسول الله صلى الله عليه وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدع فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان hadith wa من ní عن أبي جهيم عبد الله بن الحارث بن الصمت الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يقف أربعين خيرا له min an yamurra bayna yadayi lára ẹ̀kọ́ tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa nípa abẹ́yẹn bá fẹ́ kírun jama tí wọ́n tò ní sáfù àbí wọ́n ṣe ṣe irun jama náà wọ́n ń kí ẹnìkan ní dárun kí fúnra rẹ̀ ìyàtọ̀ díẹ̀ ló ń bi irun jama àtẹni tí ń dárun kí nípa kíkọjá wájú onírun gẹ́gẹ́ bá ṣe kánú hadisi yìí bọ̀tákọ́ mọ̀ pé nínú ẹ̀kọ́ tí islam kọ́ wa òun ni pé ni tí ń bá ń kírun lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ káwa fẹ́ gba wájú àkáfẹ́ kọjá káwa gba wájú ẹni tí ti ń kírun lọ́wọ́ ká gbà kọjá ara ń tí sẹ̀rí islam kọ́ ni òun ni hadith abi juhayna radiyallahu anhu yìí lónìí òun gbọ́ta nebo muhammad sallallahu alayhi wa sallam ní. لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم bọ́ba ẹ̀pẹ́ ni tí ń gba wájú ẹni tí ń kírun tí ń gba لو يعلم ما عليه من الإثم tọ́ba mọ bí ẹ̀ṣẹ̀ ẹni tí ń gba wájú òun kọjá ti tó ni lọ́dọ̀ ọlọ́run làkàna an yakifa arba'ina khayran lahu anagba muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kí irú ẹni yìí kó dúró fún ogójì kò lóore fún un ju kọkọjá wájú oníhàn lọ. kọ́lá abunadori la adori ara àwọn tó gba hadith yìí wá ó ní ẹ̀rípa ní ogójì gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa ń jẹ́ ìjọ pé nínú táwọn afa aládìsí tá a fi mọ pàtàkì wọn tá a fi mọ irú bí wọ́n ṣe jẹ́ òun ni pé ntí ọba dá wọn lójú wọn èwì o akanjo níyìn ipe abu huraira ni ọgbà hadithi wa Muhammad ibn sirin ọlá abu huraira lànàbí kírun kan àyílà ni abala asari ni wànàsíìtù àná àmẹ́mi gbàgbé bákan náà làbú nàdúrì wí ọ ní ànábì ní àrùbáyínà ogójì ọjọ́ lànàbí wí ni ogójì oṣù lànàbí wí ni ogójì ọdún òun lànàbí wí ni láàdìrí òun ti gbàgbé àmọ́ dáhùn lójú pa ànábì ní ogójì tá a bá wá ní ká wò ó kọ́dà eléyìí tó kéré jù òun ní ogójì ọjọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ojú tó lè máa kẹ́yàn kọ́dà kéèyàn wá dúró fógójì ọjọ́ ọ̀sánfààní fún un lọ́dọ̀ ọlọ́run law ya'lamu ma alayhi minal ismi tọ́ba ma bẹ́sẹ̀ tó wọ́n gbà nípa rírẹ́ kọjá wájú ẹni tí ń kírun ti tó kó dúró fógójì ọjọ́ ọfẹ rọrùn fún ojú kọ gba wájú ẹni tí ń kírun lọ kódà bójú ogójì ọjọ́ à ń bèlè ogójì oṣù àbí ogójì ọdún eléyìí fi hàn wá pé àti ń tí ọ̀pọ̀lọpọ̀ kàkún lónìí èèyàn ń kírun lọ́wọ́ agbáwájú rẹ̀ kírun ọ̀rọ̀ tá ànábì sọ ni ó sallallahu alaihi agbáwájú rẹ̀ kọjá ànábì ní law ya'lamu al-marru bayna yadayi al-musalli madha alayhi min al-ithmi lakana an yakifa arba'ina khayran lahu min an yamurra bayna yadayhi kọba lóore fún kọ́dà bọ́ gbà lógójì ọjọ́ tí ń fi retí kẹ́ni yóò kírun tán bọ́ba lè tó bẹ́ẹ̀ lakana khayran lahu eléyìí lóore fún ju kọ́gba dúró ẹsẹ̀ tí ń bẹ́ ń bi kéèyàn gba wájú yẹn tí ń bá ń kírun lọ eléyìí ni hadith anabu muhammad sallallahu alayhi wa sallam nígbà tí hadith ti wá wá báyìí wípé èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ńláńlá sì ni kéèyàn gba wájú ẹni tí ń kírun kọjá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ afẹ́ fi yé wa pé ìwọ tó bá wá kírun náà má sún àwọn èèyàn kan gírí tí wọn fi máa ṣẹ lọ́run látara rẹ̀ ọwọ́ afẹ́ kírun nísìnyí àyè lọ kírun láàrin ọ̀nà níbi tó wọn mọ̀ pé kò síbòmíì táwọn èèyàn gbà kọjá ọwọ́ alẹ́ ni wọ́n ti kírun eléyìí wọn náà bá mu òun ní àdíìsì ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ kà yìí pé bẹ́ẹ̀ yẹn bá wà ní pòsíṣàn pé á ìrún bá mi ń di báyìí àwọn èèyàn máa kọjá ń bẹ́ẹ̀ kí ni sẹ̀ríà ìsìláàmù ni o ṣe táwọn èèyàn òfin ní máa tara rẹ̀ gbadúró ẹ̀ṣẹ̀ ńláńlá báyìí òun ní àdíìsì wọ ẹlẹ́ẹ̀kejì òun ní ànàbí Sa'id al-Khudri abu sa'id al-khudri ọgbà hadithi wala tọdọ muhammad sallallahu alayhi wa sallam yakul anabi ni إذا صلى أحدكم إلى شيء يستره من الناس إذا صلى أحدكم إلى شيء يستره من الناس ẹni ọba fẹ́ kírun nù yín tó fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ ẹni ọba fẹ́ kírun tó fi nǹkan kan ṣe kíni tó fi dí gàgà wájú rẹ̀ tó yẹ kí báwọn èèyàn bá fẹ́ kọjá wọn lè máa gba wájú gàgá yìí kọjá tí ò ní jẹ pé wájú òun ti ń kírun ni wọ́n ń gbà kọjá ànábì lẹ́ni ọba ti ṣe léyìí sallallahu alayhi wa sallam ntọ́jọ́ràn àyàn fóun ló ti ṣe ni. bẹ́ẹ̀ bá ti wá ṣe léyìí fa arada ahadun an yajtaza bayna yadayhi bá a bá wá rẹ̀ ni tí àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ wá débẹ̀ tọ́rẹ́ lómi ìkọ́dà borí pé àgàlẹ́gbé wájú ni àbí nǹkan kan lẹ gbé wájú pé kọ́ dá ẹ àárín yín pẹ̀lú ẹni tí ọba kọjá ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ ìsìláàmù débi pé kọ́dà kọ̀tì ẹ̀ ní mọ̀ pé ń tẹ́ ẹ gbé wájú ní túmọ̀ kankan bàṣùbàṣù tí ń bọ̀ náà ni ó tún fẹ́ gba wájú ẹni tí ń kírun gbogbo ń kálukú ló ní ìdájọ́ ti ẹnu ṣẹ̀ríà ìsìláàmù ẹni abáfin nǹkan dáwájú àbá ń kírun láàrin àwa àtòkú báyìí ṣé ìyẹn sòrò omi nàná ànábì ò pé nǹkan kan ìtumọ̀ ṣé inú ayé sigatul umum anabi o ju kalẹ̀ kọ́ wà general bẹ́ẹ̀ torí bá anabi bá dá kọ̀ kẹ́kẹ́ sallallahu alayhi wa sallam kọ́mọ́dé pé yín wòlá máa wá wá kí tí ó máa ní wá la torí pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní níta anabi máa fi díwájú tiẹ̀ bá anabi bá fẹ́ kí wọn. inú ọ̀pọ̀lọpọ̀ hadith lẹ́gbọ̀ọ́ pé kọ́dà bá anabi bá ń rìnrìn àjò àbí ń bá ń jáde lọ bìkan láàrin madina náà takunu ma'ahu anazatun anabi a máa mọ́pa kékeré kan lọ́wọ́ ara ń anabi fi bánabi bá débi tó fẹ́ kírun ọ gbọdọ kírun ń bi táwọn èèyàn ní rọ́nà mí gbà àfi gba wájú rẹ kí wọ́n máa wá sẹ́lọ̀n látara tiẹ̀ ìwọ ni. anabiwa muhammad sallallahu anabi ó fi igi yìí gún iwájú rẹ bí tí ti ń islam rọrùn púpọ̀ gbogbo ẹni ó bá fẹ́ wá kọjá lẹ́yìn ìgbà ni kọ́ fi kọ́ gba ẹ̀yìn igi kọjá kankan àmẹ́yìn tá a fi nǹkan dáwájú àbókò ń bẹ wájú àbí nǹkan kan tí o tún wá mọ̀ tó fẹ́ gba wájú yẹn kọjá kọ́dà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní falyadfa'hu bọ́ bá ní ìdí lórí kọ̀bàrún rẹ̀ jẹ́ ló wí bẹ́ẹ̀ sallallahu torí pé kìí ṣe nǹkan nípa abáyà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ni tá a bá ti fi nǹkan dáwájú tó rí tó tún wáá fẹ́ gbà àárín àwa àti nǹkan tá a fi dáwájú yìí falyadfa'hu kọ́dà kéèyàn ó tì ń tọ̀ fa in aba kọ́dà bí ọba gbà falyuqatilhu anábì ní bọ́ba dìjà kọ́ bàjà sallallahu alayhi wa sallam anábì ní fa innama huwa shaytan èṣù nírú ẹni bẹ́ẹ̀ ìránṣẹ́ ṣètánì nírú ẹni bẹ́ẹ̀ ń tún wá ń pín ebi káwọ́ kan kọjá ní tiwa ni tí ò mọ ẹ̀kọ́ ìsìláàmù pé bàbá ti rí nǹkan wájú ẹni tí ń kí wọn àálọ̀ gba ẹ̀yìn nǹkan tí wọ́n fi dá wájú yìí ni àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n bá ṣe báyìí kọ́dà bó níbi ẹ̀ta rí ẹ̀ lórí ìrún kọ̀ọ̀bà wọn jẹ́ fain abba kọ́dà bí ọba gbà falẹ̀ ọkọ̀ tìlùkù kó bá ní ìjọba sọ ọ́ dìjà bájà fa innama huwa shaitan ẹ dákun àtà àdìsí alákọ̀ọ́kọ́ àtàdìsí ẹlẹ́ẹ̀kejì èwo ni ò tó ń bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ kọ́ gba wájú yàn kírun pẹ̀lú kó o dúró kọ́ ọ máa retí kó kírun tó fógójì ọjọ́ dúdú ológójì ọjọ́ fẹ́ rọrùn jẹ̀sẹ̀ tí ń bẹ́ẹ̀ ń kọ́ kárí kọjá wájú rẹ̀ lọ. tó pọ̀ ń tọ̀ ń النبوة محمد صلى الله عليه وسلم النبي إذا صلى أحدكم إلى شيء يستره على النبي نبي أباكي فين كتواجه شيء لا نبي فين èyí ní ń tọ́ka pé nínú àṣejù òun ni ká pàṣẹ ìgbà tẹ̀mí náà bá rí anaza àwọn ìdá ànábì máa mú lọ́wọ́ ńlẹ̀mí náà máa fi dídàgà wájú ànábì ní sẹ́yìn gbogbo ń tọ́ ọba lè ṣe kíni tọ́ ọba lè fi díwájú kódà wàràdà àná abdullahi bin umar rabi allahu anhuma abdullahi bin umar nínú àwọn tí màá tẹ̀lé sunna nabi nínú àwọn sọ̀hábì ni abdullahi bin umar rabi allahu anhuma. ọwọ́ nù àkọọ́lẹ̀ tí nafi'u mawlahu nafi'u gbà wá látọ̀dọ̀ abdullahi bin umar pé nafi'u yìí lọ jẹ́ bí ọmọ kéwú fún abdullahi ibn ibn umar nafi'u tọ́jọ́ ọmọ kéwú yìí ọjà àfa àtàní ọjà àfa ìmáàmù Malik bin Anas rahimahullahu ta'ala òun ni wọ́n fi máa ń pè nínú ìmọ̀ hadithi pé as-silsilatu az-zahabiyya pé hadithi tó ní golden chain tó ń pè sílsílà rẹ̀ gold ni níbi tí irú hadithi náà fẹsẹ̀ rinlẹ̀ dé lọ́dọ̀ ìmáàmù Bukhari wọ́n ní gbogbo hadithi tá a bá gbọ́ tí Bukhari bá ní haddathani Malikun an-Nafi'in an عن النبي صلى الله عليه وسلم هذه السلسلة الذهبية ibi tá à ń lọ ni pé Nafi wa ni kọ́dà Ibn Umar tọ́jà fáwọn yìí bí Ibn Umar bá wà ní tí ó fi dáwájú tí ọba rí qala li ya Nafi ijlis fa yusalli ilayya. Ibn Umar ó sì ní Nafi òṣò ti kírun ti yan Nafi làtẹ̀ tán ọ̀hún náà Ibn Umar sì fi Nafi ṣe gàgá tí ó máa kírun lẹ́yìn rẹ̀ eléyìí ni inú àwọn nǹkan tá a máa gbọ́ lẹ̀ yorùbá láàrin pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́kìrún sí ńlá. Nafiu ní Ibn Umar ó ní kóun ó jókòó yóò sì wá yóò fòun ṣe kíni yóò fòun ṣe gàgà pé yóò bá nídìí àti kọjá kọ́ gba wájú Nafiu ńgbà tó ń wò kírun lọ́wọ́ ni kò ní lè gba wájú Ibn Umar gbogbo eléyìí náà ń túmọ̀ kíni ṣẹ́yìn gbogbo ní tí àtàwọn kan fi ń jòkó ni bẹ́ǹkì ni nǹkan gbogbo ń tọ́ ọba lè fi dáwájú ọ̀pá ni nǹkan òpó báyìí ni sáré po fi nǹkan kan sí iwájú rẹ̀ tó ọba ń kírun ẹni ọba wa fẹ́ kọjá lẹ́yìn ìgbà ni yóò lè gba ẹ̀yìn tó fi dáwájú. ara fífi hadith yìí ni pé mafhumu mukhalafa níta anabi wíyí sallallahu alayhi wa sallam anabi ní idha salla ahadukum ila shay'in yasturuhu minan nas bẹ́ẹ̀ yẹn bá fi nǹkan kan dáwájú láàrin òun àtàwọn èèyàn ńgbà tí ń kírun ìgbà alẹ́ ni bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ gbáwájú rẹ̀ kó segin ni fal yadfa'ahu kọ́tàrí ẹ̀ fasuwali ni kí ẹni lọ dó láàrin ọjà báàrin ọ̀nà tí ń kírun kò gbọ́dọ̀ taari yẹn bẹ́ẹ̀ bá kọjá wájú ẹ̀ ìtumọ̀ hadithi nù mafhumu sharti wọn pè yín o anabi gbé májẹ̀mú kalẹ̀ kó di pa ń taari yẹn lórí irun ìdá sọ́là àhádùkún ìlà ṣẹ́yìn yẹ̀sùrùhù ìwọ náà kọ́kọ́ pé májẹ̀mú nìna kí wá ṣe pé òfin nǹkan kan dáwájú àwọn èèyàn òsì lọ́nà míì tí wọ́n gbà ọmọ wa taari wọn ọmọ taari ẹlẹ́yìn ọwọ́ àní súnà ló ń ṣe súnà kẹ́yìn ọ̀gbá bíi fìyé ni eléyìí la ń pè ní mafhumu sharti wa min anwa'i mafhumi al-mukhalafa ànábìlẹ́ni ọba fi nǹkan dáwájú ẹ̀hẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kan ọba wa lẹ́kọ̀ọ́ tí yóò kùn láwa àti tó fi dáwájú tó tún fẹ́ gbáwájú rẹ̀ fán yẹ fa àhùn kọ́lá bó dìjà ńgbà náà bàjà kọ́dọ̀ tó gbalada lórí bọ́ bàjà tọrọ ń tẹ̀lé súnà anabuwa muhammad sallallahu alaihi wa sallam àmọ́ mọ̀ fún mọ̀ kálàfà ni pé ìwọ tí wọn náà fi nǹkan kan dáwájú ọ̀lẹ́tọ̀ àti taari yẹn o torí pé ńgbà tí wọn bá ń kírun ti gbogbo wájú rẹ̀ tó wà ń sisi lọ báyìí ibo lọ wá fẹ́ pé káwọn èèyàn gbà àmẹ́nu wọn bá ẹsẹ̀ kan síwájú rẹ tó ti fi nǹkan dá o ti fàrọ̀rùn fúnra rẹ àti fáwọn tí ó kọjá wọn ò lè máa kọjá lẹ́yìn ntí ọba gbé kalẹ̀ nípa báyẹn jẹ́ ká mọ̀ ní dandan gbogbo bí tá a bá ti ń kírun pàtàkì jùlọ inú tá a rí ti ń gbilẹ̀ sí i nísìnyí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ́ sọ fàráǹdà rẹ̀ di mọ́sálásí a sì sọ pé lè yọ ọba mu tí ọba sí làlórí kan tí ò mú yín lọ mọ́sálásí ẹ lọ mọ́sálásí lọ kírun ni gbogbo àwa assembly tá à ń jòkó àbí lẹ́sẹ̀ lèmi náà ó ti fẹ́ máa gbilẹ̀ ńlọrin yìí nìsín kò sì bá a mú. nínú táwa fẹ́ sọ ni pé irú eléyìí gbọ́ ọ̀nà tí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ bí tí wọ́n bá ti ń kírun òun yìí àwọn tí wọ́n máa kọjá lọ́jọ́ máa kọjá bọ̀ wọn náà máa kọjá wájú wọn. eléyìí bí wọ́n bá tiẹ̀ wá nílà àti kírun nírú bẹ̀ tún láti ní kẹ́ wá fúnkẹ́rà tí ó di àyìn àti àyìn àwọn èèyàn tí wọ́n máa kọjá eléyìí ni ìlànà anabu muhammad sallallahu alayhi wa sallam. àdìsí méjèèjì yẹn rí i pé ọsọ ń pa béèyàn bá ń dáhùn kí bí wọn nìkan máa ń ṣe kíni bọ́ọ̀ bá ń dáhùn kí òun àtàdìsí àbí juhaimi àti àdìsí àbí sa'id al-khudri yìí nípa ẹni tí ń dáhùn kí ìmọ̀ wá wáyé ńgbà míì pé èèyàn dáhùn kí jàmáà lèèyàn ń kí bá a ṣe wà nínú mọ́sálásí yìí nísìnyí kápá tó sáfù ní èjì àfẹ́ tó sáfù mélòó mọ́sálásí yìí àfẹ́ tó mẹ́wàá àbí ìmáàmù sì wà ní iwájú wa sẹ́ni tí ó wá wọ mọ́sálásí tó fẹ́ wọnú lẹ̀kùn bíi sáfù sì ti tò dẹ́yìn ńbo ni ó gbà ṣé yóò dúró ká kírun tán ni àbí gbọdọ̀ gbáwájú ẹ̀ ń tí ń kírun àbí gbáwájú ẹ̀ eléyìí ni hadith ẹlẹ́kẹta pé kí ni ìdájọ́ sẹ̀ríà bẹ́ẹ̀ bá wà ń jàmọ́ nípa kíkọjá ńwájú ẹni tí ń kírun ibn abbas radiyallahu anhuma òun ló gba hadith yìí wá ibn abbas ní lọ́jọ́ kan òun sì wà lọ́mọ kékeré ńgbà náà kọ́dùnà hastu lihtilam kọ́dùnà hastu alihtilam ayé kọ́dùkọ́rọ́btu alihtilam ibn abbas ní òun ti súnmọ́ ẹni tó fẹ́ bàlágà ńgbà náà àmúhùn ìbàlágà ìyẹn ni pé ìrun ò tí ì jọ́ràn àyàn lérí òun ara fífi hadithi yìí nù torí àgbọ̀ bá Ibn Abbas ó ṣe wí ní ìṣe pé àwọn èèyàn ti ń kírun lọ́wọ́ kó wọn ó tó dé Ibn Abbas sì wà lọ́mọdé ńgbà náà ní na hasulẹ̀ ìlà àmọ́kọ́lá kì í bàlágà ìrun ìjọ́ràn àyàn lórí ẹ̀ àmọ́ ẹni tí wọn bá ti dọ́rọ̀ yẹn lórí ẹbí bá ń kírun ànábi ní mo àwòlá àdàkùn bisolati wa hum aw li sab'i bí wọn bá ti kọ́ ọmọ ọdún méje ẹ máa fi irun kọ́ wọn gbogbo ọ̀run tí yẹn bá ń kí kó tó bàlágà àfi ń kọ́ ni àmọ́ ọmọ tí ọba gbọ́ ẹ̀kọ́ ọ̀run ànẹ́bí ni wọ́n bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá fadribuhum alayha kọ́dẹ̀ báwí ní báwí ń wà bá ọmọ tó bá pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ọmọ ọ̀run lọ́rùn àyàn nípa báyìí Ibn àkùbájú rọ́ọ̀kìbá nàlá himari àtàní kẹ́tẹ́kẹ́tẹ́ tí òun gbòǹjọ́ yìí ọjẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àbò وأنا يومئذ قد نهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى إلى غير جدار ọlọ anagba Muhammad sallallahu alaihi wa sallam wà ní Mínà ńjọ́ náà Ànábì wà níbo ní Mínà ń fi hàn pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà hajj torí bí ọba ṣe pa ànábì lọ ṣe hajj kò sí ní tá ànábì ń wá mìíràn o ká sọ eléyìí nítorí pé oríṣiríṣi nǹkan ànábì sọ̀rọ̀ sọ́nà ń bi ní fàyínà fún máa yá ìṣìmínkùn báàdì fàṣẹyàrá tìlà fàǹkẹ̀fì ọ̀ ànábì lẹ́nu ọba pé láyé nù ẹ̀yìn sọ̀ ábẹ́ oríṣiríṣi lóòrì. àwọn míì nísìnyí wọ́n bá lọ ń múra yọ̀wá lóhùn olówó tó ń wá hajj ẹ̀dá kan gbogbo sí hajj tó ń lè ṣètò náà nísìnyí. ara wọn ti ń lọ mìíràn lọ́lẹ̀ láti inú àwẹ̀ pé òun lówó tó ń yẹ wájú kọ́lẹ̀ lómi ò ní wọ́n ju ọ̀nà àràfá fún un. nǹkan méjì ni islam tó pọ̀ mọ́ hajj alimakanu wa zaman alimakanu wa zaman ọgbọ́dọ̀ jẹ́ àyè ṣe hajj ń bò mí àfàwọn àyè tọ́lọ̀ ní àti ṣe hajj àyè wá ṣe hajj lásìkò àfàsìkò ní káfí eléyìí fi yẹ wa pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ńgbà tá ànábi wà ní hajj wàkàn ìsọ́lé ibi náà ti di mìíràn ìlà abẹ́rẹ́ jìdá Ibn Abbas ní ńjọ́ yìí tá ànábi ń kírun sallallahu alayhi wa sallam kò sóbìrì wájú ànábi sallallahu alayhi fíkì wù bẹ́ẹ̀ ni pé àti kì í ṣe dandan ni bá a bá fẹ́ wá sutura ká máa wó gírí kí bàbá la fẹ́ wá gàgàgà àfikọ́ wó gírí àbí gànà ànábi ti ní sẹ́yìn gbogbo ńtọ́ bá lè jẹ́ ìjàgá fún ọ láàrin àwọn àtàwọn tí ó kọjá Ibn Abbas náà fi eléyìí rin rẹ̀ pé kọ́dà kò sóbìrì ńjọ náà níwájú anabuwa Muhammad sallallahu alayhi wa sallam Ibn Abbas ní gẹ́gẹ́ bí ọmọdé ńgbà tó ń dé òun bá wọn kírun lọ́wọ́ anabi ṣe ìmáàmù fáwọn èèyàn famarọ́tù bayna yaday ba'da sọ́fì Ibn ní mo bá àtẹ̀mí àti kẹ́tẹ́kẹ́tẹ́ tí mo gùn ṣèmárù yìí. Ibn Abbas ni mo bá gbé wọ àárín apá kan nú àwọn sáfù tó tò lẹ́yìn anabuwa Muhammad sallallahu alaihi wa sallam fanazaltu Ibn Abbas lẹ́yìn eléyìí mo wá sọ̀ kalẹ̀ bí ìgbà tí a má pèjú ìwálẹ̀ kan èèyàn fẹ́ kọjá láti bẹ̀rù sí rubí kọ́ wá la àárín sáfù kọjá báyìí sáfù mẹ́ta ń bẹ wájú sáfù mẹ́rin àbí mélòó ń bẹ ní ẹ̀yìn ọwọ́ àlà àárín méjèèjì kọjá bí Ibn Abbas ti rìn jọ́nà nìyẹn ibùdó àbá ti nígbà mọ wá jáde sí ojú kejì tán mọ wá sọ kalẹ̀ fàrṣàlùtò àtàlẹ tàrṣà mo ju nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ tí mo gùn náà mo jù lẹ fún náà lọ sinmi kọlọ wá nǹkan jẹ tàrṣà kọlọ jẹun wà dàkàlùtò fi sọfì ibùdó àbá ti lèmi náà wá jọ ìrùn mọ bọ sí inú sáfù nù sáfù tó ń bẹ lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ibi tá a wá lọ ní falam yunkir dhalika alayya ahadun. ibn abbas ní àtànẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábí tí ń bẹ pẹ̀lú ànábì ń jọ́nà lam yunkir alayya ahadun ẹnìkan kan ò ní tí mo ṣe yí ọ̀dà. òun ní àwọn àfáàfin máa sọ pé sunna ànábùa muhammad sallallahu alayhi wa sallam inú kọ́ jẹ́ sunna kọ̀ọ̀lì apá ànábì sọ báyìí àti kàánú hadithi hadithi alákọ̀ọ́kọ́ sunna kọ̀ọ̀lì yà nìyẹn. àbí ó lè jẹ́ súnà fìrìlíyà pé a ah, mo rí tá nàbì ń kírun ọ̀pọ̀lọpọ̀ hadith ló ní bá nàbì bá fẹ́ kírun níbi tí èsì nù lé ànábì ó mú anáza ọ̀pá rẹ̀ tí máa mú lọ́wọ́ ànábì ó fi gún iwájú rẹ̀ báyìí súnà fìrìlíyà nù oríṣi ọ̀nà kẹta tá a fi ma súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam oníkẹ́ni takriruhu sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ lójú ayé ànábì tí èsì pa ànábì ọmọ ọmọ tí ó sì wí nǹkan kan pé kódà súnà nìkan nìyẹn ànábì ò ní mantí ọ̀dà kọ́dákẹ́ nípa báyìí torí ìtumọ̀ tí Ibn Abbas falam yunkir alayya dhalika alayya ahadun ìnfìrìn lè pàtẹ́ lẹ́yìn náà ń jẹ́ kínní sunnatun taqririyatun ala nabiyyi sallallahu alaihi wasallam ní kúkúrú fíkì wà hadith yìí ni pé a ti sọ ń pa atẹni tí ń kírun fúnra rẹ̀ bí dájọ́ sẹ̀rí àti rí àmọ́ bẹ́yẹn bá ń kí jàmáà ọ̀pọ̀lọpọ̀ ní òye lónìí náà tó ṣe pé ẹni ọba tún fẹ́ kọjá ńwájú rẹ̀ náà yóò tún máa taari ẹ̀ àà bẹ́ẹ̀ yẹn bá ń kí jàmá ntí ọ̀lẹ́tọ̀ọ́ ní kẹ́ ẹ lọ́ọ́ gbáwájú ìmáàmù kọjá bóyá wọ́n ń kírun nu pápá àbí nǹkan kan nísìnyí ọ̀lẹ́tọ̀ọ́ kéèyàn lọ́ọ́ gbáwájú ìmáàmù kọjá àmọ́ láàrin sáfù méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá ló tó bẹ́ẹ̀ yẹn bá ní sábàbí tó yẹ kó fi gbàrin sáfù yìí kò sí ní tó burú mẹ́ o. ọ̀làrí nu hadith ibn abbas ló fi yàtọ̀ ọ̀rọ̀ kíkọjá ń ta níwájú sáfù ó yàtọ̀ bí yẹn bá ń dárun kí ó sì yàtọ̀ bí yẹn bá ń kírun lẹ́yìn ìmáàmù. a ń wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfáà nígbà tí wọ́n ń ṣe ṣáàrù tí wọ́n ń àwọn في غير الم... في غير الحرم الشريف في غير الحرم الشريف eléyìí o في béèyàn bá wà ní mọ́sálásí kàába ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ yé lónìí débi pé kọ́dà ẹlòmíì tí e ṣe pé sábàbí kan bẹ pé kọ́ gba wájú ẹni tí ń kírun sóhun ti wà ń kàába náà yóò máa gba wájú àtẹni tí ń yẹn náà fìlà àtẹni tí ń kírun eléyìí ò túmọ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ tí wọ́n wí ni pé fi hálà ti dọ̀rúra fi hálà ti dọ̀rúra àgbọ̀rù níbi tí làlúrí bá wà torí bí èèyàn bá wà ní kaaba especially ńgbà hajj àdúgbò àwọn múra táwọn èèyàn bá pọ̀ alikaaba musharrafa lára ń tọ́lọ̀ fi pọ́n kaaba lé ni pé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin lèèyàn máa kọjú sí kaaba kíbla kaaba kíbla mélòó kaaba ní mẹ́rin ni torí pé ní ti gbogbo ayé ń dájú kọ náà lọ́wọ́ láàrin wa yìí lọ́fà tó yẹ pé èèyàn lè dúró níbi tá a fà yí wa kaaba lọ́kọjú sí. Si àwọn tó jòkó lẹ́yìn bẹ́ẹ̀ ni kàábà làwọn náà kọjú sí ẹni ọ̀wà ń bì ẹni ọ̀wà ń bì náà kàábà ni gbogbo wọn kọjú sí kàábà wà wà láàrin wọn làfi lọ́nà mẹ́rin lèèyàn máa fi ẹ bá ń wọnú lórí sátẹ́láìtì àbí nǹkan eléyìí láyà jùsù fègéèrè kàábà torí kọ́ máa dijọ́ kan káwọn kan tó ní ntaari tí wọ́n ń ṣe mọ́kànú káwa dé mọ́sálásí kí gbogbo ọkọ̀ọ́n kálukọ́ máa wá bẹ́ẹ̀ bá ti wá wá nítòsí kàába náà ẹgbẹ́ ọ̀tún kàába lọ kọjú sí ó ti kọjú sí kàába ẹgbẹ́ àlàáfíà kàába ni wọ́n kọjú sí ó ti má ṣe ọlọ́run ṣe ti kọjú sí kàába lọ́fà òun lé di pé bẹ́ẹ̀ bá ti jáde kúrò ní mọ́ṣáláṣí haram maka fọ́nà bẹ́ẹ̀ bá ń wà maka gbogbo mọ́ṣáláṣí yòókù jẹ́ ń maka ọ̀nà mélòó wọn kọjú sí ọ̀nà ni o ó kú kí wọ́n máa gbo direction tí wa kò sí lè ṣeé ṣe kí wà ní kọwa wà ibi kan ni ọ wà ọ̀kankan kan ni ní ká bọ́ ọ sí bá ti kú nínú masalasi haram òun náà ló dé ọdọ tiwa ń bì iná báwa náà bá béèrè nísìnyí kọ́dọ̀ náà bo Saudi wà làwọ́ béèrè tọ́ra ti mọ̀ pé bíi ti Saudi wà ọ̀nà ibẹ̀ náà mọ́kàn wà ọ̀nà bá sì wà ibẹ̀ náà wà ní kúkúrú bí ṣe wá rí yìí wá ń gbà míì ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ṣe tọ̀wáfù tiẹ̀ tán tó fẹ́ yan náfìlà lẹ́yìn tọ̀wáfù súnà tọ̀wáfù rákà méjì bàbá wa ní kí wọn má kọjá kí wọn má ṣe tọ̀wáfù kọjá ńwájú wọn ó fi hàn pé ìlà yaumil qiyama ìmọ̀ káníkì tọ̀wáfù ọmọ ṣeé ṣe àbí káwọn jọ yan náfìlà ọmọ yàn òun lọ́fà tí wọ́n fi mọ ṣe ṣèṣìnà wúrú yìí àmọ́ bí ọba ti di kan kọ́dà ń ta abẹ́yẹn gbọ́dọ̀ kàn máa wá kọjá níwájú akínrun tó rà nẹ́bí àmù nẹ́bí ṣe é anabi ni law ya'lamu al-maru ma bayna yadayi al-musalli bẹ́ẹ̀ni tí ń bá ń gba wájú òun bá kọjá bá mọ ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ba ikú nídìí àlàyé ká nàbí òpẹ́ ni tí ń bá ń kọjá wájú òun ní nàìjíríà ọ̀yàtọ̀ fẹ́ ti ń kọjá maka àlẹ́bí ọ̀sàlàyé rẹ̀ tí ò ti wí bẹ́ẹ̀ kọ́ ìdá shar'iyya ni pé al-aslu baqa'ul 'ami 'ala 'umumihi al-aslu baqa'ul 'ami 'ala 'umumihi nípa báyìí eléyìí ni àlàyé ń pa bàbá fẹ́ kọjá wájú wọn ẹni tí ń dárun kí kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń pa rẹ̀ ẹni tí ń dárun kí tí òfin nǹkan síwájú kí ni ṣẹ̀ríà ìsìláàmù wí ń pa tiẹ̀ ẹni tí ń dárun kí tó fi nǹkan dáwájú kí ni ṣẹ̀ríà ìsìláàmù wí ń pa tiẹ̀ gbogbo ẹ̀ lásàlàyé ẹ̀kẹrin lẹni tí ń kírun lẹ́yìn jàmá igbó la láǹfààní àti kọjá ní àárín ẹni tí ń kírun èèyàn nígbà tí a bá tó sáfù lẹ́yìn yìí ìmáàmù. حديث لكري حديث عائشة رضي الله عنها قالت كنت أنا كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلته فإذا, فإذا سجد غمزني فقبضت رجلي وإذا قام بسطتهما قالت والبيوت يومئذ ليس فيها مصابيح عائشة تنفق أبو أبو يمكن nípa ìmọ̀ kọjá ńwájú akínrun ọjọ́ ń ta ní Ibn Umar máa ṣe pẹ̀lú Nafi' radiyallahu an Ibn Umar wa rahima Nafi' nípa pé kò sínú tíra kankan pé mọ́kírun sí ńlá pé àìkírun sí yàrá kó wájú rẹ̀ à. Aisha ní kódò wọn a máa sùn nínú yàrá àwọn mélòó gbogbo yàrá Aisha yàrá kékeré ni. Aisha ni kò sì sátúpa nínú ilé báwọn bá ti sùn gbà náà ànágbé ìtàn náà sùn sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ti fẹ́ sùn ipa náà ni. Aisha ni kò sí àtùpà nínú ilé yàrá náà ni ò sì ju bó ṣe mọ̀ yìí lọ ànábì ó sì dìde kírun lóru. Aisha ni a máa wá wáyé pé ọ̀nà bí kébìlà lòun ó sùn sí ngbà míì tá ànábì ó sì máa kírun òun ó sì wà lọ́kàn kébìlà èyí ń túmọ̀ pé má kọjá wájú òrun ni sẹ̀rí àwí má dùn wájú òrun sẹ̀rí òwí bẹ́ẹ̀. àwọn láìsà wuyì radiyallahu anha òun la mú àpèjúwe Ibn Umar bí ṣe wí fún Nafi'u tí ọba rí nǹkan míì tí ì dáwájú àníyà Nafi' ejìlè wa yusalli ilayya. nípa báyìí Aisha radiyallahu anha ní kọ́dà kan láìpì òun a máa sùn wájú kọ́dà bóun bá ń kírun lọ́wọ́ ara ọwọ́ ànábì àbí kankan nù ara ànábì àmọ́ kan ẹsẹ̀ ń tó wọn fi mọ̀ pé ànábì fẹ́ forí kan lè wọ́n sì kásẹ̀ ń eléyìí ọba àwọn jẹ́ òun ni Aisha radiyallahu anha ni ó ti lálàyé fún wa nípa báyìí eléyìí ní kúkúrú òun ni àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ nípa nípa tá a bá fẹ́ kírun àti ìgbà wo ọ̀nà wo ni àá ṣe é ṣe tá a fi ní dáwọn èèyàn máa ṣe lọ́hùn-ún nípa kíkọjá níwájú òun ìgbà wo sì ní ò burú kéèyàn kọjá níwájú ẹni tí ń kírun insha allah ní ọjọ́ mẹ́jọ náà ọjọ́ àdúgbò náà lọ́kẹ́ àbọ̀ sí báàbù mi but ká tó bọ́ síbi ìbéèrè fa abdulwahid jazakallahu khairan mo ní wọ́n rán mi létí wọ́n sì rán mi létí aṣàdéhùn níjẹ̀jọ pé nípa sunna anabu muhammad sallallahu alayhi wa sallam kí tiẹ̀ ní jẹ́ sunna torí wọ́n ní àwọn èèyàn ń sì gbọ́ ẹlòmíì àtìgbọ́ náà débi pé bẹ́ẹ̀ bá ní ṣe nǹkan báyìí ni ẹbí súnà ni bí ẹgbà wẹ́njọ́ mẹ́ndé ẹbí súnà ni tí wọ́n máa túmọ̀ ìfojútẹ́ńbẹ́lú súnà àkọ́kọ́ ni ká mọ̀ pé láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí sàhábì kan tá ànábì ó pé ẹsẹ̀ nǹkan báyìí jọ́wọ́ aláànábì mo ní béèrè. wájibù ni àbí súnà kò sí sàábé tí máa wí bẹ́ẹ̀ radiyallahu anhu kò sí sàábé náà tá ànábì òní ọlọ́ọ̀ni ẹ̀ ṣe báyìí kí ọ máa béèrè pé ṣé àbí الإمام مالكي الإمام أبو حنيفة والإمام أحمد في قول أو متى تاني أه àdéhìí tó ní bẹ́yàn bá wà lẹ́ bẹ́yàn bá wà lásìkò báyìí ẹ gbọ́dọ̀ kẹ́hùn mọ̀kọ́dámún àlá àdéhìí tàṣíyà bẹ́yàn bá wọlé lásìkò gbogbo àsìkò lèyàn lè kẹ́hùn fún àdéhìí yìí ni pé bọ́ọ̀ bá wọlé mọ́sálásí kí ì bá ṣe é àwọn àsìkò tá a yìí kírun o yànnà fìlà. وقال الإمام الشافعي الإمام الشافعي ورواية عن الإمام أحمد أتي إمام أحمد أنه رواية لكجي أميجنا أحكوري به يستثنى أو تستثنى الصلوات ذوات الأسباب وهذا هو الصحيح أن tó bá mú jù في tú òun ni pé oríṣi méjì ni náfìlà pín sí ònàlíkà nàwáfílù mọ́tìlákọ̀ àwọn náfìlà kan bẹ tí ò ní sábàbí kan àwọn náfìlà ń bẹ tí ò ní kíni tí ò ní sábàbí gbogbo ìgbà ni mùmíní lè yan náfìlà ọ̀sọ̀sẹ̀ díbẹ̀ nìkan bá ń dán náfìlà pé rákà mẹ́jọ sálámà mẹ́rin ọ̀kẹ́kúlú aláwọ̀ bí ọ̀kan gbogbo ọ̀nà ni mùsùlùmí lè fi yan náfìlà bọ́ bá wù nàwáfílù kí nìyẹn mọ́tìlákọ̀ nìyẹn àwọn nàwáfíìlù kan wá ń bẹ tó pé zawatu al-asbab tí wọ́n ní kíni tí wọ́n ní sábàbí lára àwọn tó ní sábàbí ni pé dukhulul masjidi bẹ́ẹ̀ bá wọ mọ́sálásí kí ló fa sábàbí ká kírun torí afẹ́ ṣe kíni afẹ́ jókòó nu mọ́sálásí eléyìí ó jẹ́ kíni zawa min àwọn àrùn tó ní sábàbí nìyẹn nípa báyìí ìmáàmù Ṣáfi'í fi ní àwọn àrùn tó ní sábàbí a máa kí wọn kọ́dà bọ́jẹ́ kan ná àwọn àsìkò tí hadithi láà gbọ́dọ̀ kì í torí pé jẹ́ kí ni jẹ́ sàkísù fún wọn nìyẹn pé ẹ má kírun yàtọ̀ fóònù tó bá jẹ́ kí ni tó bá ní sábàbí nípa báyìí ni pé gẹ́gẹ́ ṣe rí bá a ṣe máa ṣe nínú mọ́ṣáláṣí wa yìí òun ló fi fàá tó kébìyàn bá wọlé lẹ́yìn àlàásárì kò yẹ kó kírun àmọ́ nítorí kó ní sábàbí tó mú un fẹ́ kírun kí ni sábàbí náà a ní ìdí àti jókòó nù mọ́sálásí fàhádà yajuz eléyìí ọ̀bùrú ọba àmúká kí tahiyatul masjid wàhádà máa qala al-imam Shafi'i وهو رواية عن الإمام أحمد ورجحه شيخ الإسلام أحمد بن تيمية رحمه الله تعالى قال الإمام ابن تيمية انتونا في تو حديث يعني nípa báyìí ká gbọ́ yé tí ìbá ti kọ́ bá ní sábàbí èèyàn gbọ́dọ̀ kírun láwọn àsìkò náàyò àsìkò téèyàn gbọ́dọ̀ kírun àmọ́ àwọn tó bá ní sábàbí ọlẹ́tọ̀ọ́ ká ṣe kíni káàkì. ìmáàmù ṣáfì yìí ti wá mọ etí wọ̀rọ̀ yìí nífà ọwọ́ aṣọ àwọn àsọ́lẹ̀ lára àsọ́lẹ̀ ìmáàmù ṣáfì yìí ni pé bẹ́yẹn bá ta amẹ́dà tó wá mọ́sálásí nítorí pé kóun bá kí tahiyatul masjidi ẹni ọba wa ní nítorí kí n bá a lè kí tahiyatul masjidi ní fi ń lọ mọ́sálásí lẹ́yìn àlàásárì ìmáàmù Ṣáfi lẹ́sẹ̀ ní ọgbà kò ní gbalada torí bí ìgbà tí yẹn máa ma fẹ́ fàdíìsì gbára wọn nìyẹn àmọ́ bí yẹn bá ní sábàbí irú sábàbí ipa ní dárúsù mọ́sálásí àfẹ́ ṣàtúnṣe ìkànnù mọ́sálásí ẹ̀yìn àlàásárì ló ń kálukú ó sì ráyè ẹ̀yìn àṣùbà ló ń kálukú ó ráyè eléyìí ó ní sábàbí mi nìyẹn kì í ṣe pé nítorí kábà wá kí tahiyatul masjidi lèyàn fi lọ. lára àwọn almasailu mu'asira àwọn ntí ń ṣẹlẹ̀ láyé lónìí tó bá níta ń sọ yìí mu kápẹ́ àkíyèsí àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n máa lọ maka fún hajj ní àbí ọmúra pàtàkì jùlọ ní ìlú Madina gbogbo alálàájì tó bá dé ni wọ́n ní sọ́ọ̀sì ziyara gbogbo Madina arabi tó lọ wá mú wọn ṣe ziyara kì í yọ lọ mọ́sálásí Kùbá yóò lọ mọ́sálásí kẹbìlátẹ́yìn èèyàn gbọ́dọ̀ màmá lọ mọ́sálásí kùbá lásìkò náhì kọ́ wá lóun lọ kẹ́hùn mẹ́ àbí kí yẹn máa má dìde pé à ah, ń lọ ṣe ziyara mọ́sálásí kẹbìlátẹ́yìn ni kọ́ wá jẹ́ pásìkò náhì sànẹ́bí ní amákẹ́hùn àsìkò nílẹ̀ yẹn wàá dìde ní olóhùn lọ torí pé kí ni kò sí sábà bí míì tó ń torí ẹ lọ dupò ńlọ mọ́sálásí lọ lọ kẹ́hùn àmọ́ tó báyìí pé à ah, wọ́n wọ́n fi lẹ́tọ̀ kan síbẹ̀ ẹ̀yà lásàrì wọ́n fi sí àwọn ṣàtúnṣe kan bẹ ẹ̀yìn àṣùbà àwọn fi sí èyí ò ní kíni ó ní sábàbí nìyẹn òbúrú bẹ́ẹ̀ bá wá débẹ̀ láti lè lo sábàbí yẹn kéèyàn wá kọ́kọ́ kírun ká má sí ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í gbọ́ kọ́dà ìmáàmù Ṣáfi'í ní bí yẹn bá máa máa nítorí pé kóun bá lọ òun fẹ́ lọ yan náà fìlà ni lótórí ẹ̀ kó nílé lẹ́yìn àlàására àbí lẹ́yìn àṣùbà àbí lọ́kànkán ìgbà tó ń kàtàrí káyìí lọ́ọ́ tó tó ẹ̀sẹ̀ ní irú ẹni bí ọgbà kò ní gbalada o lára masailu fìkìyà tọrọ má hadith yìí àwọn onímọ̀ wòye ti kí ọ̀dà léèyàn bá wọ mọ́sálásí lápèjúwe nísìnyí a pè èèyàn pé ẹ̀dàkùn gílóòbù àyè ń ṣe balùbalù ẹ̀ wá bá wa wò ó ó sì dé ó sì tú kinní di rẹ̀ ó sì dé kinní rẹ̀ padà tó jáde ìjọ jẹ́ dandan kọ́ yẹn tahiyatul masjidi bi ẹ́ ìdáhùn sí ń bẹ́ẹ̀ nù hadithi anábìíní fàlà. fàlà fàlà yajlis kò joko jókòó hatta yusalli rak'atayn títí tí ó fi kí raka méjì èyí ò ní ni wọ́n bá rí kọjá mọ́sálásí kì í ṣe dandan kó kí tahiyyatul masjid ẹni wọ́n ní ìdí àti bó kan o tó kí ní nebo muhammad sallallahu alaihi àmẹyàn kọjá lọ àmẹyàn gba bíi jáde sí bíi fúdi kan àbí mi àbẹrẹ tá a mú wa ẹ bá wa mú ọba di pé yẹn ó jókòó pé kéèyàn o ká eléyìí náà yìí lára àwọn tí ó gbẹ yẹn bá dá sẹ́ńdìrì yìí fàlà yẹjìlì hàtà ìsọ̀lì ràkàbà ànkírun yàn yìí torí náà ń gbòó ti dé àyìn o kí tẹ̀híyàtò lọ́sídìí ò tó jòkó àkórí bẹ́ẹ̀ mùsọ́lá ni wọ́n ń pè yẹn lẹ́yìn sàlẹ̀ wò hukmul masjid àlùmùsọ́lá nínú ṣẹ̀ríà ó fún kíni ó fún masjidu kọ́dọ̀ òfin mẹ́bi tá a ti ń kí dì mùsọ́lá ni ṣẹ̀ríà pè pápá máa jáde lọ sí lọ kí dì àbórí síìdì ibìkan láti ń lọ kí ìdì òun lẹ́ẹ̀fi rí i pé alẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam nínú súnà ànábì ni pé bá ànábì bá dé mùsọ́lá ànábì èèyàn náà fìlà míì kó tó kí òun ìdì bá ànábì bá ti ń dé ìdì Allahu akbar ìdì náà ní fi bẹ̀rẹ̀ ìrun nípa báyìí ká má yàtọ̀ láàrin tá a pè ní masjidu nù sẹ̀ríà àti tá a pè ní kíni alimusọ́lá ara àyàtọ̀ mọ́sálásí àti musọ́lá ni pé almar'atu al-ha'id obìnrin tí ń ṣe haibọ̀ lọ́wọ́ mọ́sálásí ni ò gbọ́dọ̀ wá jókòó bọ́ba yìí pé mùsọ́lá ni tí èsè mọ́sálásí kò sí tó burú níbi kóbìnrin ó jókòó ń bẹ̀ ara àwọn ìdájọ́ tí ń bẹ tó yàtọ̀ láàrin kí ni al-masjidu wal-musalla nípa báyìí ibi tá a bá yàn láàyè tá a ti ń kírun assembly ni àbágbàlá wa ni tí èsè pa àti sọ́ di mọ́sálásí ẹlòmíì lè béèrè pé kí ni yàtọ̀ ọbẹ̀ ìjẹ́ ìyàtọ̀ ńláńlá ti ń bẹ̀ǹbẹ̀ ni pé wa anna al-masajida lillah ẹni ọba ní bí mọ́sálásí níyà yín kò gbọ́dọ̀ dọ̀la kókó òun fẹ́ ẹ̀fẹ́ǹdì yàrá òun kó tún ẹ̀fẹ́ǹdì yàrá rẹ̀ sórí ilẹ̀ mọ́sálásí ilẹ̀ ọlọ́run ni wa anna al-masajida lillah gbogbo ẹni ọba lóun fi lẹ̀ ń lẹ̀ ó di mọ́sálásí nuzi'a mulkuhu o ti di ti mùsùlùmí torí tá a bá ń pè ìyàrá fọkùnmù mọ́sálásí ọ̀tọ̀ fún mọ̀sọ́lá ẹlòmíì lè pé bí wọ́n kí wọ́n bẹ̀ náà à àwọn nǹkan kan bẹ tó pọ̀ mọ́ mọ́sálásí tó pọ̀ tó pé bí tá a bá sì ní mọ̀sọ́lá ni kò túrù dájọ́ báyìí fún un. ara ẹni pé bẹ́ẹ̀ bá ní ẹ máa kírun yàn yín ná ẹ máa ṣe kíni ẹ máa kírun ní ìyà yín ná kò kí ẹ kọ́ mọ́sálásí sí bọ́lọ̀ ń bá bà sí rẹ̀ tó níbẹ̀ lòun fẹ́ fi kọ́lé tó wọ́n máa gbé láàmánì àṣàràn kò sí ntọ́kọ̀ fún nínú sẹ̀ríà yóò bá lágbára àti bọ̀yìn àmọ́ bí yẹn bá ti ní ẹ̀rí lẹ̀ yí ilẹ̀ mọ́sálásí ni wa anna al-masajida lillah ó kó ohun tí ẹ òdìtọ́ lọ́hùn èèyàn gbọ́dọ̀ tún wá pé ah, ẹ̀gbọ́ ilẹ̀ mọ́sálásí wọn bá wọn yàrá mélòó ń dà ọ̀lẹ́tọ̀ ah, rárá bíi ti wọ̀ mọ́ so nípa báyìí nínú fífi hadith yìí ni pé bí yẹn mùsọ́lá kì ṣe dandan kó ṣe kíni kó kíraka méjì tahiyatul nínú fíkì hadith yìí ni pé gbogbo mọ́sálásí ayé lànàbí wí torí pé alimasidu huna lafzon am gbogbo mọ́sálásí àti mọ́sálásí kékeré àti mọ́sálásí ńlá àti mọ́sálásí nàìjíríà àti mọ́sálásí ìlú mi illa masjidan wahida àfi mọ́sálásí kan péré lànàbí ló yàtọ̀ wàhúwa alimasidu haram wàhúwa alimasidu haram oní mọ́sálásí kàbá gbogbo gbàtà nẹ́bùa muhammed sallallahu alayhi wa sallam bá wọ kàába kílà nẹ́bí máa fi kí mọ́sálásí ti kàába at-tawafu bil-bayt àkọ́kọ́ níta nẹ́bí máa ṣe nù gbogbo mọ́sálásí tá nẹ́bí bá wọ bẹ̀ rákà àtẹ́yìn ní kọ́ máa fi kí mọ́sálásí kọ́là mọ́sálásí tiẹ̀ náà ní madina àmọ́ bá nẹ́bí bá dé maka mọ́sálásí kàába fa awwalu ma bihi at-tawaf làá fi ṣe tahiyya mọ́sálásí ti kàába. òun yàtọ̀ gbogbo mọ́sálásí ayé yòókù bákan náà ni ilà almasjid alḥaram man dakhala almasjid alḥaram bada abit-tawaf sunna nabi ni pé bọ́ bá wọ mọ́sálásí kàába lónìí má wá sẹ̀sẹ̀ pé kí tahiyatu ń tàwáfù náà ni tahiyatu masjid ti kàába gẹ́gẹ́ bá nabi ti ṣe àlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam. wa min fiqhi hadha alhadith nínú fiqhi hadith yìí ni pé man yataraddadu kathiran ala almasjid. ẹni ọba ti pé kílẹ̀ ẹjọ́ kan tó sú bóyá tọ̀bí hàn nature ọ̀sẹ̀ rẹ̀ ni àbí responsibility kan tó ní mọ́sálásí ni ọ̀fẹ́ lè wọ mọ́sálásí kọjáde ńbẹ̀ lógún gbà kílẹ̀ ó tó sú àwọn afá bàhátà rẹ̀ wọ́n ti wádìí ń pẹ́ kí ló dé wọn sọ̀rọ̀ nípa eléyìí ni pé torí pé mọ́sálà kan bẹ tọ́jọ́ nínú mọ́sáìlù kí ni mọ́sálà náà ni pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ba nnabi bá fẹ́ wọ maka láti madina anabi ò maka rí láì gbé ihram gbogbo pàtó anabi bá lọ maka a máa ṣe kíni anabi máa gbé ihram ni ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà lẹ́tọ̀ọ́ gbogbo tó lè pọ̀ ń maka àyìn lọ sí bísíǹnẹ́sì ni àyìn lọ owó yẹn ń bẹ̀ ni à gbé maka òsè ọba wọ́n á láwọn tó pé ní bóyá taxi ni. bóyá òun ní kó jẹ wọ maka bóyá nǹkan kan ní ṣe tó ṣe pé yàtàrọ̀ dàdòdò hóòlùhó maka ta ó lè fẹ́ wọ maka lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ ma ń kílò tó tún jọ wéjú maka bóyá bẹ́ẹ̀ ni ọba ma maka ti jẹ́dà ní ìṣọ̀pọ̀lọpọ̀ ọjà jẹ́dà lọ́wọ́ ńlọ kú nǹkan wá láti jẹ́dà nídìí maka lọ àbí òun ní gbomi wá ń gbà tí ò sómi ṣé àwọn àti gbogbo ìgbà ọba ti ń jáde tó ọba ń wọlé ẹ̀hẹ́rọ́mù ni làwọn afáàfin náà ah, irú eléyìí láàyè jùbọ̀ àlè kọjá dandan fún un bàbá ti pé yàtàkárọ́rù dòkóòlùhù àmàkàtà bí yẹn bá níjà àti máa wọ mẹ́kà several times lójúmọ́ àwọn afáà gbà pé òun yọ fóònù ẹni tó pé ní yustahabu lahu pé bàbá fẹ́ wọ mẹ́kà o àfikọ́ gbé gbọ̀gbẹ́ ẹ̀rọ lójú wọn sọ irú eléyìí náà ẹni tó bá yẹ níjà àti máa wọ. mọ́sálásí gbogbo gbà hali yóò kọ́ àlẹ́ yìí sáàsì kìyàsó tiẹ̀ náà lórí irú ẹni tí ń wọ gbogbo gbà ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ pé ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ẹni tí ń wọ láì ìgbà nínú àwọn onímọ̀ tó bẹ́ẹ̀ gbogbo ẹni báyìí bá wọ ẹ̀ẹ̀kan náà ni kó kí tahiyatul masjid bí n bá ní ìdí àti máa wọ bẹ́ẹ̀ ń gbà mí tilẹ̀ ẹjọ́ lè sú kò sí dandan fún kó kí tahiyatul àmọ́ púpọ̀ nínú àwọn àfa àwọn wo lọ́nà àbòmí nítorí pé nínú qawaidu usul al-fiqh òun ni pé hal al-amru yaqtadi at-takrar hal al-amru yaqtadi bọ́lá ń bá pa láti pé ẹ̀sìn kankan èdè túmọ̀ ẹ̀sìn kankan yìí ni pé bọ́ọ̀ bá ti ṣe ilé ẹ̀kan o ti mú àtẹ̀tẹ̀ àbí gbogbo ògbà tí n tó ní nǹkan ṣe nǹkan òun bá ń wọlé òun náà lọ́ọ́ máa ṣe kí ni òun náà lọ́ọ́ máa ṣe lápèjúwe nísìnyí. ìrun pípé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ bá gbọ́ idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu bẹ́ẹ̀ bá gbọ́ tí làdá ni bá ń pè wọn ẹ̀yin náà máa wúrun tí ń wí ẹ wá wo example ti ẹ̀ wúlò púpọ̀ ọ̀rùn lu wáyà yìí bẹ́ẹ̀ bá dàdúgbò mi aago kan wọ́n pè wọn fàkọ́ọ̀là mẹ́fìlà máa yà kúlú àlùmọ́àgbò ọ̀gbìn tí mọ̀àgbé nù wí nígbà tí ó tún débì kan aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn náà bá tún ń pe àyílà kan náà fàkọ́ọ̀là mẹ́fìlà máa yà kúlú àlùmọ́àgbò ọ̀tún débì kan láago kan àbọ̀ àwọn náà tó pè wọn àwọn àfáà ní hálìlì amúrú yẹ bọ́lọ̀ ń bá pa wá láti pé ṣe nǹkan báyìí ẹ̀ẹ̀kan náà láti àbí gbogbo ìgbà tí sábàbí ti ń fa nǹkan ni tí ń bá ti ń wá ìgbà òun náà láàmú tún sí èyí tí ọ dára jù kọ́dà bí ọ̀jẹ́ dandan òun ni pé gbogbo ìgbà tá a bá ti ń rí sábàbù amúrù yajibu alayna al-inqiyad gbogbo ìgbà náà ni ká máa dọ́lọ̀ lóhùn illa li'udhrin àfi tá a bá ní ẹgbòrò kan ẹfúkúùsì tí ò ní jẹ́ kí a ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo ìgbà tá a bá ń gbọ́ àṣẹ ọlọ́run tún láàṣì ní ká máa mú ṣẹ nípa báyìí lóyìn bá ń wọ mọ́sálásí láì mọ iye ìgbà tí ìbá ṣe kókó nira bá a bí a gbogbo àti bá wa wọlé náà ní ìmọ̀ kírun àlùwájibà lẹ́yìn ni pé àkọ́kọ́ tó bá kọ́ wọlé ọ̀yàn náà fi là bọ́ba lè yàn án ní gbogbo ọgbà míì ṣe ń bá ń wọ̀ fàwọ́ afdal ọlọ́lọ́lá fún jù bí ọba sì yàn insha Allahu la shay alayhi bìnà àlà ìtàwọn afáàsọ ń pa man yataraddadu dukhuluhu makkata al-mukarrama ta'ala a'lam. so eléyìí ni ọ̀rọ̀ lórí hadithu idha dakhala ahadukum masjid bẹ́ẹ̀ yẹn bá wọ mọ́sálásí fala yajlis hatta yusalliya rak'atayn kọ́ máa jókòó títí tí ó fi kí rákà méjì hadith ẹlẹ́ẹ̀kejì. عن زيد بن أرقم قال كنا نتكلم في الصلاة يكلم الرجل منا صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام ní ìbẹ̀rẹ̀ islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọlọ́run ọba ó ṣe islam rọrùn ń jẹ́ kí islam ọkọ̀ islam ò délé kan náà dépò tí ó ka àwọn sàábé láyà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni òfin islam ń bá àwọn sọ̀hábé lára òfin islam ti ń dé díẹ̀ díẹ̀ ni Zayd ibn Arqam ń sọ fún wa yìí Zayd ibn Arqam já mọ̀ pé kọ́dà nípìnlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń kírun lọ́wọ́ bá ní ìdè àti sọ̀rọ̀ kò burú nípìnlẹ̀ islam ọlọ́run yọ̀ǹda fún wọn lásìkò kan nípìnlẹ̀ ìsìláàmù là ń wí o káàsì ó tó débi zaidu sẹ́wì ònìkúnná natakallamu fi salat a máa sọ̀rọ̀ lórí ìrun tẹ́lẹ̀ yukallimu ar-rajulu minna sahibahu ẹni ká máa sọ̀rọ̀ sẹ́ńtì ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ bóyá dúró dáadáa àbí ẹ̀sùn wájú a ṣe kínni a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń pilẹ̀ lórí ìrun hatta nazalat títí tí ọ̀rọ̀ ọlọ́run ti ń bẹ lọ́wọ́ al-Qur'an al-Karim tọ́lọ̀ ní hafizu ala salawati wa salati al-wusta wa qumu lillahi qanitin níjọ́ tá a yà yìí sọ̀ kalẹ̀ pé ẹ mójútó àwọn àrùn pàtàkì jùlọ as-salati al-wusta ìrún àárín wa qumu lillahi qanitin ẹ sì dúró lẹ́ni tí ọ̀rẹ́ra rẹ̀ lẹ̀ ní dídákẹ́jẹ́ fún ọlọ́run ọba zayidu ní njọ́ tá a yà yìí sọ̀kalẹ̀ fa umerna bí sukut anabi wa fa umerna tá a bá gbọ́ láfudu umerna tí sahabe bá wí ìtumọ̀ rẹ̀ ni pé amara rasulu sallallahu alayhi wa sallam anabi lọ pa wọn láṣẹ wọn pa wọn láṣẹ kọsẹ́ lómi ìtẹ́ ń pàṣẹ láyé anabi sallallahu alayhi wa sallam anabi bá pa wá láti bí sukú ti pé a gbọ́dọ̀ rojọ́ mọ́ lórí wọn o wà nù híná anil kalam olóde wọ̀ náàyò a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. nínú hadith ní ìtọ́ba hadith zayd bin arqam yìí mu zayd adi anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn là anabi ń kírun nínú tí àwọn ti bá sábà tẹ́lẹ̀ pé bá ń bẹ lórí ọ̀run bọ́ bá nídìí àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò burú ẹnìkan wá ń sọ̀rọ̀ sí anabi muhammad sallallahu alayhi wa sallam anabiwa lóhùn wa sálámà anabi sọ fún pé inna fi salati la shughlan inna fi salati la shughlan etí kọ́ àìrójú bá ní téèyàn òfin ní rí ọ̀rọ̀ tí ò ní ra yí ọ̀rọ̀ sọ ń bẹ nù ọlọ́run lè ń bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa báyìí ó ti lára fíkì hadith yìí ni pé nínú àwọn mistakes tó common táwọn èèyàn ọ̀ma láìda ẹnìkan kí wọn lọ́wọ́ nísìnyí ọlọ́wọ́ gbá o ẹ̀sìn rí pé ń kí wọn lọ́wọ́ èèyàn kí wọn lọ́wọ́ wá ń ṣe kí ni ẹ̀ ń sọ kọ́ dá yín lóhùn ni àbí kọ́ má dáhùn nínú àwọn mistakes tó common nìyẹn débi eléyìí ọba mọ̀nù hínà ànìkàlà gbogbo ní tí ọba léèdì sí ká máa sọ̀rọ̀ lórí ìran ànábìlẹ̀ wọ̀nyí sallallahu alayhi wa sallam. lára fíkì hadithi yìí ni pé gbogbo ní tí bá jẹ́ ọ̀rọ̀ tá a mọ̀ pé ọ̀rọ̀ ni ó kéré ni o ọ̀pọ̀ ni o ọba kíni ọba àrùn jẹ tí ì bá ṣe pé ọ̀rọ̀ téèyàn bá sọ li maslahati sọ̀lá li maslahati as-sọ̀lá àfọ̀rọ̀ téèyàn bá sọ láti fi tún ìrun ṣe. lápèjúwe nísìnyí ìmáàmù wà lórí ìrun ọwọ́ ajé màámù tí bóyá kò ní máa ṣẹ̀rí àlọ́ títí tó bẹ́ẹ̀ kí ni alẹ́gbà Muhammad sọ̀rọ̀ sọ́lá ní ká máa ṣe bí ìyẹn bá ṣe ohun tó lórí ìrun ẹ̀yìn ní kíni subhanallah ọ̀rọ̀ ní subhanallah iná àmọ́ lè má láhàtì àsọ̀là láti tún òun ṣe ni kọ́lá bá a bá wá rí i pé màámù yóò gbọ́ tó máa subhana akáwé subhana allah ìmáàmù sì ń bá tiẹ̀ lọ béèyàn bá rí bẹ́ẹ̀ kọ́dà béèyàn bá níbi àti sọ̀rọ̀ ya ìmáàmù ìran ilé karùn-ún lẹ́ ń lọ kí lè má ti láhà sí àsọ̀là èyí òun láti tún kẹ́ni láti tún un ṣe ni. lára fíkìwù hadith yìí ni pé kí wàá ní jẹ́ ọ̀rọ̀ tó kéré jù àwọn àfọ̀ onímọ̀ wòye sí kí táà mọ̀ pé lámà yẹn ṣe kí ni ọ wọ́n ní akọ́lù máa yatakawan minhu al-kalam harfan wọ́n láwọn wo gbogbo ọ̀rọ̀ láyé ọ̀rọ̀ tó kéré jù tá a lè pè lọ́rọ̀ ó gbọ́dọ̀ ní harafi méjì òun ní púpọ̀ náà àwọn onímọ̀ àwọn onífíkì òfin ní bẹ́ẹ̀ yẹn bá wà lórí ìran ọlọ́run ń kọ́ àbí ń kan kẹlẹ̀mbẹ̀ ni tó bá ti déédéé dé ń tí harafi méjì fi jáde bàtọ̀ làtọ̀ làtọ̀ ó ti sọ̀rọ̀ àwọn rẹ̀ bàjẹ́ tòròpọ̀ láàrin pé n tó kéré jù náà ẹwẹ kìí ṣe n tó rújú léde lárúbáwá nísìnyí bàbá ní amọ̀rọ̀ wá tó kéré jù ojú aráàfin méjì lọ á ní kíni bàbá ní kíríf nísìn kíríf ẹ aráàfin mélòó nù aráàfin méjì ọ̀dọ̀rọ̀ àbí ọ̀dọ̀rọ̀ ìdí táwọn afáwò yìí sí nìyẹn nípa báyìí ni pé àkọlẹ́tọ̀ gbogbo ntọ́ bá ti jọ ọ̀rọ̀ lórí ìrun ọba ìrun jẹ́ o àmọ́ ntí ì bá ti ọ̀rọ̀ ọba ìrun jẹ́ ní orí wọn lápá báyìí náà ni wọ́n ti sọ ń pantá ń pè ní alikọ́hátù fi sọ́lá gbìyàn bá rẹ́rìn ẹ̀rín kéékèé ọbẹ̀ ìjọ lárúbáwá náà alikọ́hátù ní lárúbáwá náà ń pè ẹ̀rín téèyàn bá rí kéékèé lórí ọba àwọn jẹ́ torí pé ó súnmọ́ kínni ó súnmọ́ rọ̀ wà nùhínà anil kalami wa umirna bis-sukut so nípa báyìí ni pé anabu muhammad sallallahu alayhi wa sallam òun lọ́pàá tẹ báyìí gbogbo ọ̀ kásì di pé ẹni tí ń kírun lọ́wọ́ lẹ́yìn mẹ́jà á sọ̀rọ̀ sí i dépò tí ó fi nídìí àti dá wa lóhùn lórí ìran eléyìí ni ìtumọ̀ hadithi hadithi ẹlẹ́ẹ̀kẹta lónìí عن عبد الله بن عمر رضي الله عنهما وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من صيح جهنم kátó lọ di hadith ẹlẹ́ẹ̀kẹta yìí gbùmọ̀lẹ́ sábà Zayd bin Arqam tó gba hadith ẹlẹ́ẹ̀kejì wà mú mìíràn kí n kankan tí a ti gbọ́ pọ́ fẹ́ máa ṣẹlẹ̀ ká sì pè àkíyèsí wá sí i oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń ṣe kátàkárà lónìí ọ̀nà kọ́rọ̀ àti fọgbẹ́jẹ ìbápọ̀ mbẹ́. ara rẹ̀ ní táǹpẹ̀ ní bẹ́yìí ọ̀nà àyìnà ti bẹ́yìí ọ̀nà زيد بن أرقم níjọ́ عائشة رضي الله عنها يلا ńlá wa محمد صلى الله عليه وسلم أن sallam يا زيد بن أرقم zayd ibn لي. wá kí aisha lé gẹ́gẹ́ bí aisha ti jẹ́ báwọn àwọn ọkùnrin tí máa béèrè fatiwa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam báwọn obìnrin náà bá wá aisha wa wọn ní máa rojọ́ tí ò wúlò tí ò yé wọn ń pẹ̀ ẹ̀sìn ni wọ́n máa bí. ìyàwó zayd bin arqam wá ní nǹkan kan láàrin èmi àti zayd bin ní àìpẹ́ kí sí wọ aisha aisha ní kọsáwò ó ní òun ní ẹrú obìnrin kan òun sì níjà àti tà òun níjà àti ṣégin òun níjà àti tà zayd bin bá ní òun ọkọ rẹ̀ náà dùn wọn òun bá taa fún ní iye kan bóyá òun taa fún ní one thousand nísìnyí àmọ́ Zaid ibn Arqam ní òun ò lówó lọ́wọ́ nísìnyí kí tóun fún ọ ó dìgbà báyìí kí kóun tó fún ọ bọ́n bá tà bẹ́ẹ̀ wọ́n làbọ̀jẹ́ one thousand náà òun rà ó lóun wá gbà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà lòun tún wá ronú pé ah, òun náà sí lè ní ìdí. ẹrú tó ń ta yìí ọ̀dà zéèdù sọ́n ta fún un padà zéèdù ní wọ́n ta àmọ́ bọ́ bá ta padà sọ̀nà tó ní ó fọ́ lówó ń káàṣì nísìnyí kò ní tó one thousand tí mo ta fún ọmọ bóyá eight hundred onízéèdù sì gbàbẹ ọ̀dà ẹrú padà fún un oko oko èló fún un oko eight hundred fún un Aisha ní bí sàmásítàráìtì wàbí sàmàbíàtì àtẹ̀yìntọ́ ta àtẹ̀yìntọ́ ra aburú méjèèjì. aisha odumbe aisha ni wa akhbiri zaidan ẹ sọ fún zaid bin arqam annahu qad abtala jihadahu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam bí ọba túbà ń bí nǹkan dáwò yìí gbogbo ládájú orí bí jihadi tó ṣe pẹ̀lú anabu muhammad sallallahu alayhi wa sallam abtalahu eléyìí lè ba gbogbo ẹ̀jẹ̀ ẹ̀wọ̀ bí tó lágbára dé tí Aisha fi kìlọ̀ fún ìyàwó Zayd bin Arqam bẹ́ẹ̀ wí là ń pè ní kíni bẹ́ẹ̀ yọ̀ ọ́n lẹ́yìn náà gẹ́gẹ́ bí mo ṣàlàyé rẹ̀ fún yín ni ẹ rí i pé ntọ́ ṣẹlẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù yìí ti ń ta lè fi nǹkan kan rú ẹni lójú ntọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n bá ẹ bá wò dáadáa ni pé ìyàwó Zayd bin Arqam ó kó èlò fún Zayd bin Arqam ó lẹ́yìn oṣù kan èlò ni ó gbà padà lọ́wọ́ Zayd one thousand nígbà tí èèyàn yá yẹn lé two hundred tó gbè lé two hundred náà ni òní pé déyìn lè yìn náà èèwọ̀ nínú sẹ̀ríà Islam kọ́dà àwọn kan lónìí àwọn tó ti wọ́n ti mú mẹ́tọ́ọ̀dù míì wá tí wọ́n fi ń ṣe é ẹ́sẹ́ẹ̀dì tí èèyàn bá lọ bá wọn pé ilé ìfowópamọ́ àbí nǹkan kan kọ́dà àwọn míì náà ó tún ní ilé ìfowópamọ́ Islam náà làwọn ń ṣe tọ́ba wa dọ́dọ̀ wọn alihamudulilayi kò tí ì sẹ́ni tí ń ṣe nàìjíríà ń bì yìí bọ̀tà àwọn kan dáwọ́ láwọn ìlú kan wọ́n wà ní òkè ní tí a yà ọ lówó àmọ́ àtajà fún ẹni tí ó lóun fẹ́ yáwó tá a tún fọjà á lọ níbo ni ó ti rówó wọ́n wà ta nǹkan kan fún un lórí pépà náà ni pé o ti ra nǹkan báyìí iye báyìí ló sì san lẹ́yìn oṣù mẹ́fà nígbà tó ń bá wa gba pépà tán ẹ kò sí tó fi owó ni owó lòun níbi ẹ ó lè ta padà fún wa yóò tún wá dá pépà náà padà fún wa wọ́n ṣe pépà míì pé ntọ́ra ní one thousand yìí padà fún wa ní eight hundred àbí seven àbí nine hundred nine tọ́lásà anagba muhammed sallallahu alayhi wa sallam ní dirhamu riba kọ́dà dirhamu kọ́bọ̀ ló kéré èèwọ̀ ni ọ̀rọ̀ riba tóbi riba kékeré àti riba ńlá àti kékeré wọ̀ ní sẹ̀ríà islam ṣe wọ́n wà ní ọ̀tá padà fún wa ẹ kí ló ṣẹlẹ̀ láàrin ilé ìfowópamọ́ fún ọ ní nine hundred gbèsè ló ti ń bẹ lọ́rùn ẹlẹ́yìn oṣù mẹ́fà gbèsè bẹ́yìn wọ̀lẹ̀ ẹ̀yìn náà nínú kama ṣe mistake nínú tá a nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tá a nàbí kìlọ̀ fún wa òun la gbọ́n tí Aisha sọ ń pa Zayd bin Arqam yìí radiyallahu anhum ajma'in tó báyà kí a dó báyìí káfíńrà yìí gbọ́ àtìlà insha allah hadithu ibn Umar wa Abi Hurairah a máa kà lọ́jọ́ mẹ́jọ bí ibn Allah ta'ala. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزا الله دكتور أول جزاء láfún àsìkò ìbéèrè lára كي kí ó rí anáwọ́ ẹni bá níbèrè one two three four five bàbá five, five six seven eight nine ten sàmú àlékún wa mùsùlá. náà ìbéèrè tèmi ni bí èèyàn ṣe máa àmì ìṣẹ́jà ìrún mọ́gìrìbì àti ìṣáì for example ní fèèyàn bá bá bí méjì àbẹ́yìn báyọ̀ kan nínú mọ́gìrìbì for example ní fèèyàn. now ṣé gẹ́gẹ́ àdìsí orin mọ́nà àdìsí yẹn sọ pé a pé ìrún yẹn ṣé ó mú ìgbésí ayé bá wá dìde ìyẹn máa kéwú jẹ́jẹ́ àbí ìyẹn máa kéwú jákè àbí for example bóyá ìṣáì ni ṣé tèmi méjì ní bá dìde tí yóò kí n jẹ́jẹ́ ni àbí yóò kí n dákẹ́ láti rí nǹkan ìwé tó kù. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ọ̀kẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ yé gbogbo yẹn bá bá ẹ̀rùn tó ṣe pé ìkéwú sókè ń bẹ̀ ń bẹ̀ ìkéwú jẹ́jẹ́ ń bẹ̀ ń bẹ̀ lọ́wọ́ magrebi àbí ẹ̀ṣáì bí yẹn bá wá bá ìmáàmù nira ka ẹlẹ́ẹ̀kejì nígbà tí èèyàn bá ṣetán tí ó máa sàrun tiẹ̀ ṣé bèrè yín nù nígbà tó bá ṣetán tí ó máa sàrun tiẹ̀ yìí ẹ rí i pé kúráka mélòó tí ó kì í okùráka kan kúráka kan tiẹ̀ tí ó kì yìí yóò kéwú jákè ńbẹ̀ ni àbí yóò kéwú jẹ́jẹ́ bó bá ti jẹ́ ìṣá yìí náà ráka kan lọ́ba ráka méjì ni bóun ni ó ti san ráka méjì èyí tó tún kún ni pé níbo ni ó jókòó ní orí ìrun rẹ̀ lápẹ̀júwe ńgbà tí èèyàn bá rákà kan nu magiribi nìkan èèyàn bá kan nu magiribi ìmáàmù sálámà okùn mélòó tó ń wọ́tì okùn méjì. wo ni ó jókòó sí àtàyà alákọ̀ọ́kọ́ ṣé yóò kan yóò ni àbí yóò kí méjèèjì tiẹ̀ tó kù lera wọn yawa wá ṣe kínní yóò wá jókòó. ìdáhùn sí آه، أو أن حديث النبي محمد صلى الله عليه وسلم النبي آه، إذا صوب بالصلاة فأتوها فأنتم تمشون ولا تأتوها وأنتم تسعون فما أدركتم فصلوا وما فاتكم فأتموا النبي محمد صلى الله عليه وسلم من حديث توفى تانيه يعني ànábì ní bí wọ́n bá ti gbẹ̀rùn dúró fàtúhà fàǹtùm tàmṣù àyè sáré pàpàpà lọ mọ́sálásí bí wọ́n bá ti gbé kọ́ mọ́ ànábì ní wàlá tàtúhà fàǹtùm tàfàhùn ẹ má sáré lọ mọ́sálásí lẹ́yìn kọ́ mọ́ kò nǹkan fẹ́ bá tètè kú lé ànábì sọlọ sọlọ wọn ni bọba wa dé mọ́sálásí wọ́n máa adraktum fasallu èyí tẹ́ ẹ bá bá nù ẹ̀kí wọ́n fàtàkùn fa àti mú èyí tí ẹ bá bọ́ fún yín fa àti mú ẹsẹ̀ kínní ẹ pè fa àti mú ẹsẹ̀ kínní ẹ pè ìtìmáàmù ni ẹ kọ̀m̀pìlìtì ẹ̀. ibí yìí ni àwọn àfọ onímọ̀ ti ṣe sẹ̀ǹbáàtù pé n tá a bá ní a pè nǹkan ó gbọ́dọ̀ jẹ́ pé ìbẹ̀rẹ̀ ní ọkọ̀ wá ká tó máa wá sí ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin lè nípa báyìí ni pé bọ́bá ṣe rákà kẹrin lọ bá wọn tí wọ́n ń kí lọ́wọ́ rákà alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe takbiratul ihram ń bẹ́ẹ̀ ni òní rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ fa àti mú ọmọ wa ṣe kí ni ọmọ wa pè bọ́bá wa di rákà ẹlẹ́ẹ̀kejì bọ́bá jẹ́ wọn àyílà ní nísìnyí ó ti mọ̀ pé òkè kí ni òkè fatia òkè sura bọ́bá yìí pé wọn magribi ní kódò òkè jákè torí rákà ẹlẹ́ẹ̀kejì ni ni wọ́n ń kí yẹn. ọ wà á tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe kírun wọ́n báyìí pé ìwọ nìkan lọ ń dàrún kí nítí fi yé sani pé kọ jẹ́ kó ipẹ́ tọ́ ọba kọ́kọ́ bá pẹ̀lú ime òun ni kíni òun ni rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ eléyìí ni hadith yìí hadith ju eh, hadith gbọ́ pé fàkùdù wàmà fàtàkùn fàkùdù pé n tí ọba bọ́ fún yín ẹ̀sán hadith tó nífa àti mú ọlẹ́sẹ̀ nílẹ̀ ju hadith fàkùdù lọ nípa báyìí ní kúkúrú ìwọ̀n tẹ́ bákọ́ bá tẹ́ ṣe takbiratul ihram mi bẹ́ẹ̀ òun náà lọ́ọ́ kà sí rákà alákọ̀ọ́kọ́ àmà wa mú kejì kẹta ìkẹrin wa wallahu ta'ala a'lam. sáwọn alẹ́ ìrẹ́lẹ́pàá nìkan ni ó gbèrè lọ́kṣọ̀rì ó ní náà ó ní ní àdúgbò àwà ó ní lájọ́ tí ó ti bájú aago márùn àbọ̀ ní ọmọ pé ẹ̀rọ àfẹ́jọ́ rẹ̀ lájọ́ tí ó ti bájú onígbà tó wọ́n á sàkíyèsí àti ìmọ̀ tí ó ń gbọ́rọ̀ àfà pé àwọ́gbò ìmọ̀ change tọ́wọ́ ní gẹ́gẹ́ bí àkókò tí ó yá pé time mọ̀ change látòjú wọ́yá nǹkan tó 20 minutes to àbútọ́ to 6 ní tó wọlé tí èèyàn fi láǹfààní àti pé èèyàn rẹ̀ wọ́n sọ àtàlà ìfọn ní àdúgbò ọ̀rọ̀ tó tó ṣe rí nípa bàtà ń pè wọ́n yìí kò tí àfájà rẹ̀ tí wọlé tó tàbí ń pè ó lẹ́ni wọ́n fún ní ọ̀rọ̀ kan ní Al-Qur'an pé rárá ní ìbá pè wọ́n tí àwọn pè tí wọlé bá láìsí kí wọ́n bá ti mọ́ kí nígbà tí àkókò tí wọlé wọ́n ní ọ̀nà sọ pé inna salata kanat 'ala so wọ́n ní kí ọlọ́run yẹn ju eléyìí ọlọ́run kò sọ́wọ́sọ. ọlọ́run ṣe àmàlà wa ẹlẹ́wẹ̀ ó fúyẹ́ tọ́ba ìgbẹ́jẹ́ bíi tẹ́ wí ni pé wọn ò kírun kásìkò tó wọlé àbí yóò ń fúyẹ́ torí bí wọn bá kírun kó tó di pé àsìkò rẹ̀ wọlé kò nírun o ní abágbé wọn magrubu bí ó tó kí i nísìnyí ọ̀tàn rẹ̀ ní òsì òní ìrún magrubu tó lọ́n kó kí yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀run wá rí gẹ́gẹ́ bá a ṣe lè gbá yìí làdúró láago mẹ́wàá àárọ̀ bẹ́ẹ̀ náà lè yàn gbọ́dọ̀ kírun kọ́nà bó kù sẹ́jú kan tásìkò tọ́lọ̀ ń lóun fẹ́ kí kí kó tó wọlé ni mo fi ní bẹ́ẹ̀ báyìí pé wọ́n ò kírun kásìkò tó wọlé èyí ń fú ọ ẹnu ìmọ̀ràn látàgbà wọn pé ìmọ̀ pẹ̀rún kásìkò tó wọlé bídíà ni àdáda lẹ́sìn ni anabi ọ̀dẹ́rẹ́ ìwòsàn lọ́wọ́ àìsílẹ̀ kò sí kan náà àwọn sàádó tí wọ́n á pè kásìkò tó wọlé ẹnu òun kan tó wà látàrí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n máa pè kásìkò òun tó wọlé nítorí sábàbí táwọn èèyàn ó sùn òun nìran àṣùbà bọ́bá ti dìgbà tásìkò òun àṣùbà wọlé anábọ̀ wa ni ó tún mí pè kásìmọ̀ pé àsìkò ṣẹ̀ṣẹ̀ wọlé nìsín àmọ́ lẹ́yìn inú gbogbo òun yòókù básìkò rẹ̀ bá dé àìpè orí ẹni báyìí ntí a lè sọ fún láti fi ṣáájú ni pé bẹ́ẹ̀ bá pèrún nísìnyí tí wọ́n pèrún pẹ̀lú microphone tó fi pèrún obìnrin tí ń bẹ nílé tó gbọ́ tó kírun pé wọ́n kú ti kùnrin mọ́sálásí ó nírun àbí ònírun bọ́bá ìpé nítorí pé wọ́n lo lásìkò tó lu kí bẹ̀rẹ̀ àdìs anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní manistoftia fa afta bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀mí fa ismuhu ala allazi aftahu ànábìlẹ̀ ni wọ́n bá bí ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kan wọ́n wá lọ bí ẹnìkan tí ó fi àyìnbá kan dá lóhùn ànábìlẹ̀ ń tọ̀hún sí lọ́dọ̀ náà ìwọ́ tó fa àyìnbá kan dá lóhùn nìwọ́ ló wé sọ̀rọ̀ nípa báyìí ni wọ́n bá pèrún tó mẹsìlídìí àwọn èèyàn tí wọ́n ń kírun kásìkò tó tó táwọn ọmọ tí wọ́n ní wọ́n ti àwọn ọ̀nà ìjẹ́jọ́ gbogbo wọn lọ́dọ̀ náà ẹ̀bùn ìtumọ̀ náà àwọn àsìkò dára ń pé kí èèyàn máa kírun bí lẹ́yìn àṣùbá àbí lẹ́yìn asùn tí tí èèyàn bá tu lára Kùránì tí èèyàn bá dóbi sùjú tí èèyàn ní fèrè kàwọn gbà wọn àbí tí èèyàn bá ti lára Kùránì bí lẹ́yìn ṣubú àbí lẹ́yìn asùn láwọn àsìkò tí èèyàn lè fi kàrà bí èèyàn fi kàrà alhamdulilah ah, ọlọ́run kan àfa àlẹ́ sàdàdà nínú tí máa dárò júlẹ̀ ni pé ṣé bá a ṣe lè kírun láwọn àsìkò kan tá a lè ṣe sùjúdù tìláwà ní àwọn àsìkò yìí náà ní kúkúrú èyí tí ó lẹ́rìí jù òun ni pé sùjúdù tìláwà lẹ́yìn fàtìbílẹ̀ ìfàbísọ̀lá sùjúdù tìláwà tá à ń ṣe ni ó yàtọ̀ fún un gédégédé nípa báyìí ìdájọ́ tó mú kámẹ́kẹrin kò mú kámẹ́sì sùdúrù tìláwà nígbà tí abájọ́ Al-Qur'an al-Karim náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nípa ọ̀rọ̀ rìbá ṣé for example àwọn tó ń gba àjọ jẹ́ pé wọ́n á ní for example one hundred to two thousand lójoojúmọ́ but the first two thousand tó bá dá òun ni commission alájọ yòókù ti ẹni ṣé ilé ìrìbá wọ àdínkù sí. ní àwọn dókítà tó bẹ̀rẹ̀ ìbéèrè kan máa ń gbà tó jọ bí mẹ̀dámẹ̀dá àti tó máa ń ja mẹ̀dámẹ̀dá yẹn tí wọ́n á fi pààrọ̀ bí aṣọ wọ́n lè gbé kí wá èèyàn àkọ́ aṣọ fún wọn pààrọ̀ aṣọ àlòkù ah, wọ́n fi gba ike Eh, wọ́n ok orí sọ́jà àbúrú màdámàdá màdámàdá ni pé kán jọ máa ṣe láàrin ara wọn gbá eléyìí kú lọ́sẹ̀ kan eh, bí àjọ náà ni màdá ilé kó ẹni tí ń ta bọ́ọ̀tì tù tó bá fún mi ní mọ́ọ̀tì yọ́ wá ní inṣàlá ẹ̀yìn lówó fi o àmójì ọ̀sẹ̀ tí ń bọ̀ kẹntoro yóò wá ìnkírìsì àmì yóò máa gba owó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ee eh, àmọ́ yóò fi yóò fi kún náà yóò máa gba ń ta owó wọ́n lè wàá tó ní fún bọ̀tẹ́ yóò máa owó yẹn tó fi pé. Um, ní wọ́n ní lẹ́ta àmọ̀tọ́ kọ́mọ̀ pé ẹni tí ó bá jókòó pé wọ́n máa gba àjọ bọ́bá yìí two thousand lè wọ́n dá ẹni two thousand àkọ́kọ́ òun ní ó ní bí wọ́n bá sọ̀rọ̀ dá five thousand five thousand five thousand ti àkọ́kọ́ ìwọ̀n bá wa máa gbogbo ìgbà tó bá lè kọ́ dà yọ ọmọ kówó fún fún lówó so kò sí tó burú ní olóyìn nípa sharia islam kí ló jẹ́ burú ni pé kò sí tó bẹ̀rù bá ń bẹ̀ rárá rárá nti sharia islam ibi tí sharia islam ti rìn yẹn ni pé ó ti fẹ́ fún wọn ó sì ní owó ọ̀yà tó wọn gbà ní wọ́n bá ti tó yàn lọ́rùn kọ̀dà fún ẹni bá rí i pé tiẹ̀ wọ́n kọ lọ́dọ̀ tí tiẹ̀ bẹ́ẹ̀ torípé ni tí ọmọ kiri lékì àbí ọmọ kiri ṣọ́ọ̀pù kì í gbé ẹ má jọ yín wá mọ́tò ní ń wọ̀ ni mọ́tòsáìkù ní ń gùn ni ẹ̀tì ààrẹ náà ní ń gùn ni lẹ́yìn tó pé ní kọ́dọ̀ owó yín tẹ́ dá sí lọ́wọ́ òun náà ni wọ́n mójútó síkírọ́rìtì owó yìí àbí bọ́bá ní gbogbo sáfíìsì tí ń rẹ́ńdà fún yíyó iye báyìí ni ìhun gbà lórí ẹ̀ èyí ń kọ́ ọ yàtọ̀ fún rìbá gbẹgẹdẹ ntọ́jọ́ ń bẹ̀ wọ́n ni pé ìfẹ́ ọ̀yà ìjára ni sẹ̀rí àǹfẹ̀ yẹn ẹ gbà ẹ háyà sábìsì rẹ̀ nìyẹn ntí sẹ̀rí àtìlámù wí ni pé bìtàrọ́ọ̀bì bainakum kọjẹ́ pẹ̀lú ìyọnu láàrin ẹ̀yin méjèèjì gba iye báyìí ní two thousand àkọ́kọ́ ní tèmi o sọ́tì ọlọ́run bisimilayi ọmọ adájọ lọ ẹ̀yìn o kò sí ní tó burú bẹ̀rẹ̀ ní sẹ̀rí àtìlámù kí ni bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́. Naam. Naam. ẹ̀yọ̀kan tó ṣùgbọ́n ó ti wá olówó tí ó dà. láti bẹ̀rẹ̀ ó yà bẹ́ẹ̀ ó kó seven thousand fún un ló ní ọ̀rọ̀ adá fún un. ọkọ ẹyọ kan tí ó yọ ní bẹ̀rẹ̀ ó kàn ya ni láti kò ó kàn ya láti tó tó. gbogbo èyí tó bá jọ rìbá ni. náà akó sixty thousand fifty eight thousand fún yàn tó bá dẹ́yìn oṣù kan yóò wá dá fifty thousand èyí wòye ṣe pé owó ìjára rìbá lélẹ́yìn ó yàtọ̀ fún sùúrà àtàlà kọ̀ọ̀kan bọ̀. tó bá wá ṣe pé ẹni náà ó yá ni ká pé gẹ́gẹ́ ìṣàlàyé yẹn pé sixty thousand ni ó dá tó tó fi parí ó sì wà ní agreement wọn pé yóò kó alákọ̀ọ́kọ́ títẹ̀ tó jẹ́ two thousand naira yẹn ó wá ṣẹlẹ̀ pé ó wá béèrè pé kó yá òun fifty eight thousand ó béèrè pé kó yá òun ẹ̀hán gẹ́gẹ́ bí òfin wọn tó ṣúra kẹta làbá àmúwáyìí gbàtọ́jú kó yé wa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wí ìwọ̀n rìbá ni kò sí èméjì mọ́ ẹni ọba kó fi two thousand fún yẹn tí ó gba fifty thousand lẹ́yìn oṣù kan rìbá ni. ilé iṣẹ́ yìí wá wí ni pé ó ti gbà pé sixty thousand náà ni àbí pẹ̀lú pé yóò lọ two thousand tí ó padà kú ọ wá ní kí. ọwọ́ anìkọ́ lọ́dọ̀ tiẹ̀ gan àbí ọsúnmọ́ bóòlù ẹ̀yìn náà pẹ̀lú ẹlẹ́wọ̀n ọ̀bà àmọ́kọ́ wọ́wọ́ yẹn yá lọ́dọ̀ ẹlòmíì ah, irú bí ọ̀nì yìí náà ta wílẹ̀ kan nǹkan kan bẹ tó súnmọ́ tí wọ́n ń pè ní kí ni fi àtọ̀ fún ẹni tí ó lọ bá ẹni tí ń lówó tó wá lóhùn lówó tó wọ́n yọ àmọ́ ra kínní yìí ní iye báyìí but ọ̀nà wo ló lè fi di halal bóyá ń gbà tó gbà tó ní ẹni ọba wọ̀ ni ọlọ́ta fún o ẹni ọba wọ̀ ni kíni nìkan ọlọ́ta fún eléyìí là ń pè ní kíni àtàwárúkọ ọ̀yàtọ̀ nípa báyìí ni pé ni wá owó rẹ̀ yá sí ìbòmí àmọ́ gbogbo ẹni tó bá kan tó yìí tó lọ ní ọgbà bó bá kan súrẹ̀ ẹlẹ́ka ìpínlẹ̀ fi kù mo ń dájọ nísìn tí bá dá tó bá ti di ọ̀ntẹ́yìn ó máa ń yá mi ní owó tí màá dá ní gbogbo oṣù ṣùgbọ́n ẹyọ kan tó yẹ tó yẹ kó lọ níbẹ̀rẹ̀ náà tí mo bá dá gbogbo oṣù ẹyọ kan tó yẹ kó lọ òun ló lọ ṣùgbọ́n tó bá ti má ti dájọ tó bá ti pé ọ̀ntẹ́yìn yóò wá kó owó tó yẹ kí n dá gbogbo oṣù yẹn yóò ti kó fún mi kalẹ̀ kí kó tó pé irú yẹn gan. ẹ̀rọ náà ti wà mẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ṣẹ̀ríà ìsìlámù yìí dáadáa gbogbo ní ṣẹ̀ríà àbáníká ṣe àti kálẹ̀sì fúru ara wa ni mo sọ̀rọ̀ kẹ́lẹ́ ìkan mo ní ẹni tí ẹ háyà sábìsì kó tó di kó dìsáàbù owó oníṣẹ́ tó ṣe ó ní kíni oníṣẹ́ tó ṣe ara ṣètò ṣe táwọn afojúkiri rẹ̀ ní abdomen kí là ń pè ní dọ̀mọ́ọ̀nù ni pé lára bílí fún owó rẹ̀ bí nǹkan kan bá ti owó rẹ̀ ta ni ó forí fa òun ni ó forí fa ní ìsìláàmù fún ní gbogbo ibi tí ìyẹn bá ti wà láìbù o lè claim profit ń bẹ̀ gbogbo ibi tó bá pé bí ìfọ́ọ̀tì bá ń bẹ ńlẹ̀ yọ ọkàn béèrè náà bá dé kọ̀kọ̀ àmọ́ bí gbogbo ibi tí